Eh, <clears throat> mo ní kí n gbé tí n tún gbé wá sí yín lójú kẹ́ lè mọ̀ pé eh, opportunity tí a ṣe ń sọ pé a fẹ́ kúrò ní Nàìjíríà ẹ eh, job creation Nigerians have sixty percent of the youth and as we speak right now those sixty percent wọ́n kàn ń sùn wọ́n ń jí wọ́n ń sùn wọ́n ń jí èmi là ń pè ní Ọláyọmí ẹ sórí Koiki Media bringing the world closer to your doorstep lákọ̀ọ́kọ́ the same time lájọ́ ń lò ní Nigeria, tó bá wago lọ́wọ́ mi wàá rí i almost quarter past eight a.m. òòrùn ti jáde rẹpẹtẹ àti wà ní nice weather wa kí ni mo tún mú wá fún àwọn ọmọ yorùbá láàárọ̀ yìí òun ni iléeṣẹ́ tí mo wá yìí kí ló ń ṣe nílé iṣẹ́ yìí mo bi wọ́n pé kí lẹ̀ ń ṣe níbí báyìí wọ́n ní gbogbo tí mò ń rí ẹ́ eh? gbogbo tí mo rí tọ́tò kalẹ̀ yìí gbogbo tẹ́ ń rí tọ́tò kalẹ̀ yìí ẹ̀ òun ni wọ́n ń pè ní cabin wọ́n yọ ọlẹ̀kùn sí wọ́n yọ window sí o lè gbé fan sínú ẹ̀ o lè gbé condition sínú ẹ̀ wọ́n máa wá ń lò ní building site kò síbi tí wọ́ọ̀dẹ̀ ti lè lò kò síbi tí wọ́ọ̀ ti lè lò àbọ̀rọ̀ mọ̀yẹ́ nísìn anywhere ni wọ́n ti lè lò ohun tó ń wò yìí mo ti bi arákùnrin tó ń ṣiṣẹ́ níbí báyìí òun ti ọlọ́run ló mọ time tó dé láàárọ̀ yìí tí iṣẹ́ ń lọ lọ́wọ́lọ́wọ́ òun lè wò yẹn arákùnrin yẹn now in tó máa wá yà mí lẹ́nu ni pé kí lọ́dọ̀ tiwa àwa náà lè ṣe nǹkan báyìí ni kéèyàn máa jí láàárọ̀ kó lọ síbi iṣẹ́ kò yèrè nísìn káwa bẹ̀rẹ̀ sí ń gbogbo kinní báyìí káwa máa káwa lọ sí other African countries ká máa sẹ́ndẹ̀ lọ sí gbogbo ilẹ̀ yorùbá ká máa sẹ́ndẹ̀ lọ sílẹ̀ ibo ká máa sẹ́ndẹ̀ lọ sílẹ̀ haúsá but àwọn olóṣèlú ò fẹ́ jẹ́ kẹlẹ̀ wà independent olórí burúkú ni wọ́n àní olórí burúkú làwọn olóṣèlú wọn ò fẹ́ jẹ́ kẹ́ independent wọ́n fẹ́ jẹ́ kẹ́ máa gba crumbs kẹ́ wá máa gba búrẹ́dì sori nísìn pé níbí báyìí nísìn wọ́n ti yọ ọ́fíìsì sí i the same thing tó ń ṣe níbí báyìí òun ni wọ́n convert sí eléyìí then gbogbo àwọn materials yẹn àwọn náà máa ma source materials from different places all over the world wọ́n máa ma source materials láti fi ṣiṣẹ́ yìí intanet ń sọ fáwọn èèyàn wa nìyẹn tó dìjà láàrin èmi àtẹ̀yìn kẹsàn wá di kẹsàn pè wá lóríṣiríṣi orúkọ ẹ náà níṣẹ́ lọ́wọ́ ìbí nǹkan tẹ́ ń sọ nìyẹn ẹni wọn níṣẹ́ ní London wọn níṣẹ́ lọ́ọ́ ṣe ń pariwo Yorùbá nation àbí bí àwa là níṣẹ́ ni bí ẹ̀yin lẹ̀ níṣẹ́ ni bí ẹ̀yin tẹ̀ ń sùn lójoojúmọ́ tí ẹ mọ̀ pé ó jẹ́ kéèyàn lọ síbi iṣẹ́ làárọ̀ ó jẹ́ kéèyàn lọ explore tí gbogbo ohun tá à ń rí ta fi ń wọ̀nyí yìí the same thing ló ẹ̀kọ́ create ní ọ̀dọ̀ tiwa náà wọ́n wá sọ àwọn youth wa wọ́n sọ yín di ọ̀lẹ èmi ò pè yín ní lazy youth o Buhari ló pè yín ní lazy youth ó ní because ẹ kàn ń sún ẹ̀ ń jí ni but ṣé àwọn create the enabling environment fún yín wọ́n create ẹ̀ òun ni ń rí lẹ́yìn mi yẹn gbogbo mọ́tò tó wá rí níbí báyìí tọ́tò kalẹ̀ yìí mọ́tò àwọn sítáàfù ni tó fi ń ṣiṣẹ́ yẹn mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí i àwọ̀ ní dákẹ́ àwa máa máa kírètì awareness yẹn so that kẹ́yìn tẹ wà ń lé kẹ́ lè mọ̀ pé eléyìí ń sọ̀rọ̀ à ń bá olóṣèlú jà náà à ń pè wọ́n ṣàkíyèsí ni pé lákọ̀ọ́kọ́ why are they not providing the job opportunity for our people kí ló dé táwọn èèyàn ní job opportunity why our people are struggling Kilofa, ló fà all these are questions that need answers gbogbo tẹ́ ń wò lẹ́yìn mi gbogbo àwọn mọ́tò tẹ́ ń rí lẹ́yìn mi mọ́tò àwọn òṣìṣẹ́ ni tí ọba wa ṣe tán àwọn wa lọ sọ́lìdè àwọn lọ́ máa wo football iwo wà nílé à ń sọ fún ẹ pé nàìjíríà ó ti da gbogbo wa sínú àgbo ó ti kó wa sínú àgbo ó wá lọ́ọ̀kì ìgò yẹn ọ̀nà tá a dẹ̀ lè fi jáde kò ń ṣe pé lẹ́ńṣẹ̀ election every four four years bóun yìí kẹ́ ṣe election every ten ten years kò lè solve problem tó wà nílẹ̀ àwọn north were ready láti mú development wá tá a bá dá dúró à á lè sọ fáwọn olóṣèlú wa ìntàfẹ́ gangan lórí constitution tiwa sórí lórí constitution tán lò lọ́wọ́lọ́wọ́ nísìn ti fraudulent one yẹn bí Tinubu ṣe ìjọba ní three hundred years nínú Nàìjíríà pẹ̀lú constitution yẹn kò lè mú kankan jáde kò lè mú nkankan jáde it is all lies ìwọ náà ìwà máa bèrè pé bọ́ kí ni ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ ni pé kí ìwọ náà sọ fẹ́ lómi pé nàìjíríà ti expire ní twenty fourteen kólúkálukú máa lọ ká lọ mú development wa ẹ tún béèrè pé ṣé láìfù ni náà ṣé ṣé ẹ̀yin ò mọ̀ pé láìfù ni tíyẹn bá ti wà báyìí ṣó eléjà recording <laughs> ẹlòmíì á máa béèrè you know so anyway that's just a joke apart so mo kí gbogbo alẹ́ nǹkan sí ti wà ní beautiful summer weather wa mo wa pé lágbára elédùnmarè adélẹ̀ lè rí lágbára jésù kristi inshallah má jẹ́ kó fúlẹ̀ pé yorùbá nation yẹn àwọn ẹlẹ́bọ nínú hmm, yorùbá nation yẹn láti fi mú ìdàgbàsókè wá sílẹ̀ yorùbá là ń pariwo kò lè sí ìdàgbàsókè nínú that is the solution The final solution is let everybody go their separate ways. Koiki Media, bringing the world closer to your doorstep.